ọlọ́wọ́ ìjọba ìjọba tàbí ìwà ẹ̀rọ tàbí kí gbogbo wa tafsiru wa ti rọ̀lẹ́ common mistakes in Salat. Kí làwọn pàtàkì jùlọ àwọn àṣìṣe tó gbajúmọ̀ tó yí pé ń gbà téèyàn ọba fi dé mọ́sálásí méjì mẹ́ta yóò gúrọ̀ kan náà àwọn àṣìṣe yìí òun ni wọ́n ní ká wá fi tara wa jí ní tẹ̀síru tò ní gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sàdúrà àtẹ̀mí tí ń wí àtẹ̀yìntẹ́ gbọ́ ọlọ́mọsàsàmọ̀ná wa ọlọ́mọjẹmi ó sì wí ọlọ́mọjẹyìn náà ó sì gbọ́ àtẹ̀mí àtẹ̀yìn gbogbo ń tàbà gbọ́n bí lónìí okùn fó oríire ayé àti tọrún ní kọ́lọ mọ́sàásí fún wa o bíyàn bá kọ́ gbọ́ irú tọ́píkì yìí mọ́lá hussein wípé wọ́n ni wọ́n wá se tẹ̀fṣírù kí wá ni wọ́n ma sọ mẹ́ common mistakes in solat kò sí tọ́píkì ńlẹ̀ bẹ́yìn ni wọ́n ẹsẹ̀ bá mọ́ jókòó wọ́n ma á sẹ́sẹ̀ àmọ́sẹ̀ mọ́ tọ́fàá òun ni pé ta bá fẹ́ wà sincere to ourselves bá ti jókòó yìí ta lọ́lọ́ bì kan lọ kọrùn rínú wa pé ẹ̀kọ́ mi bí ẹ̀jì kíhùn bá bá rí bọ́yá èyàn kan àbí méjì àbí ká mẹ́rin rárá kìí ṣe bí nìkan gbogbo àwùjọ mùsùlùmí ta bá rí bẹ́ẹ̀ pé ta ń kọ yíhùn tẹ́ǹkì àìlọ́ọ̀kọ̀ọ́ in tí a ṣe náà ni pé ngbà mọ̀ dàgbà bá wọn bí wọ́n ti ń kí pẹ́mìnà ti ń kí nù èyí tí a sì ní tanra wa ní pẹ́ ni táa bá ti ń kì yí òun náà bẹ́ nìkan ti ń kì bẹ́ẹ̀ ni <laughs> òun náà lọ pọ̀ mìkan <laughs> ẹni òun náà bá ti ń kí òun náà kọ́ mì kan bí wọ́n ti ń kí tóun náà bá wọn bẹ́ẹ̀ lòun náà ń kí bẹ́ẹ̀ bẹ́yàn bá wá wo ìpìlẹ̀ ẹ̀rùn ọ̀tàkù báwà tí mọ̀rùn òun làwọn bàbá sọ lẹ́ẹ̀kan ni wọ́n nígbà tọ́lọ́run ó pé ká nẹ́bì ọwá kírùn sọ́lọ̀lọ́họ̀ ọ̀yọ̀sọ́lẹ̀m ọlọ́run ránṣẹ́ نزل الملك جبريل عليه السلام يعلمه صلى الله عليه وسلم كيفية الصلاة ọlọ́run rán màláíkà jìbìrìlù pé lọ kírùn fà náàbì lọ kọ́ ànábì bí ó ti kírùn ẹ̀rùn táwọ̀ rò pé unnecessary pé ẹ̀dàkùn ẹ̀kọ́ mi béyàn ti kírùn wà láì wọ́n kọ́ ànábì ní sọ́lọ̀lọ́wọ́ aléhùsọ̀lọ̀ ta ló sì kọ́ ànábì ọba màláíkà màláíkà jìbìrìlù lọ́lọ́run sọ fún pé béyàn ti ọwá kọjá ọlọ́run lè ránṣẹ́ sà nẹ́bí sọ́lọ̀lọ́wọ́ aléhi wọ̀sẹ́lẹ̀m pé ẹ̀ndé ẹrùkú ẹ̀foríkanlẹ̀ bó ti fó dídí alkùránì ránṣẹ́ sí àmá láti lè já mọ̀rírì tí ń wí pé kèésà lébù kéyàn lọ bì mi bí wọ́n ti kírùn torí pé màláìkà jìbìrìlù lọ́lọ́run rán pé kọwàá kọ́ ànẹ́bì kọ́dàkọ̀ kọ́ ànábì ló di díẹ̀ méjì ní màláíkà jìbìrìlù fi wá ó kí àílà fún mi lẹ́ẹ̀mejì ọká làásàrì fún mi lẹ́ẹ̀mejì ó kí magribi fún mi lẹ́ẹ̀mejì ó kí ìṣáì fún mi lẹ́ẹ̀mejì ọ dáárọ̀ ọjọ́ kejì ọ wá kásùbá fún mi ní ẹ̀ẹ̀mejì lọ́dọ̀ màláíkà jìbìrìlù ànẹ́bì náà wá jòkó kọ́ mọ́ pé bá ilẹ̀ kì jòkó dìde ànẹ́bì wá bọ́ síbi tí gbogbo àwọn sọ̀hábé ó ti rí ọwá ní ẹmọ́ wò mí o ànẹ́bì wá kírùn practically in kọ́ wọn nírùn yàtọ̀ fún theoretically ọwá kì tán wá sọ fún wọn pé sọ̀lú kàmárọ̀ àìtùmú ni ó sọ̀lé bẹ́ bá fẹ́ kírùn tọ́lọ̀wọ̀n gbà o bẹ́ẹ̀ ti rí mi wájú yí tí mo kí bẹ́ẹ̀ ni ẹ̀kì and this is where the problem lies kàmárọ̀ àìtùmú ní òsọ̀lì ẹ̀kì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí mi tí ń kí èyàn mẹ́lò lókù tó lè fọ́ sọ̀yà lónìí pé ìrún mi tí ń kí yìí gẹ́gẹ́ bá nẹ́bì tí ń kí nù bẹ́ẹ̀ àfikírùn orí bá nẹ́bì tí ń kí lọ́lọ́run tó gbà torí tí ọba jẹ́bẹ̀ ọlọ́wọ̀n ní pé kí jìbìrìlù ọwá practically kọ mọ́ kí bá nẹ́bíká nẹ́bí ọmọ wò ó fi bá mọ́ kí àdẹ́bìnẹ́ sọ̀rọ̀lọ́sọ́làm tó wá jáde wájú àbúbákẹrẹ homer usmanu aliyu gbogbo wọn ó ní ẹjọ́kọ́ ẹfẹ́ kẹ́kọ́ lónìí ẹ mọ́ wò bí i ti ń kí ọwá kí eléyìí ni báwa ti sọ ọ́ dì bí mo ti wí èmi ò rí àwùjọ kan táà pé ẹ̀mí ọkọ̀ mi rùn ní àbí èjì báyìí mọ wà tí mo lọ bí tí wọ́n ti kọ́ mi àákàn ń kí pé bí mo ti bá ti ìmáàmù wa ń kì ní bí mo ti bá ti bàbá mi ń kì ní ẹlòmí ìyá rẹ̀ lọ́jẹ́ bá ti ń kí ń kí bẹ́ẹ̀ náà ni kọ́dọ̀ fi wá débi pé àtèyí tó wá yá kí àti bí ò ti yá kí àwa ń jogun rẹ̀ à ń jogun rẹ̀ kọ́dẹ̀ lómí jogun tí ọ̀dá lórí ọ̀rọ̀ ọ̀run ọ̀rẹ́ mi colonel abdulkarim is a colonel in the army a máa jọ kéwú ní mú ìdí ni wọ́n lọ́nchì tíra kan jò ní ìwé kan jò ní vice chancellor mi wà mẹ́ ìjọ náà ọwá sọ́tàn kan pé ara tí ó pùsì tóun fi kọ̀wé yìí ni pé bẹ́ẹ̀ ti wílẹ̀ kan prof ọlọ́nsàlẹ̀kùn dáadáa yí pé a ma ń take many things for granted ẹ̀yìn àgbàlagbà lẹ́sì léyìn dàgbà mọ́ sàwó kéyìn gbá dúrúwó ti dàgbà tó ìlọ wà mọ́ sàwó wà láìbí ọba mọ́ sàwó kò ní ọmọ náà ni a ma issues kanú for granted the first and foremost ń lọ̀rọ̀ ọ̀run gbogbo musulmi take for granted pé ń gbà wọn ti bí mi musulmi mọ́ gbọ́dọ̀ márùn kí kọ́nẹ̀lì abdulkarimu ní in tí ó jí àwọn ọ́pù tóhun fi se tóhun se à asáwọn kẹkínkìnkí tí yóò take for granted gba àwọn èèyàn mọ̀ wọn mọ́ o wọ́n ní bàbá kan ni ó se bí lálà fọ́mọ rẹ̀ ọba wí wọ́n wà ní kí ló se pé òun ti kílọ fún pé bọ́bá wà ní balùwẹ̀ kọmọ̀mọ̀

tọ̀láàlì bá dìrù aláìná mẹ́ta ní ìyá ti bàbá ní mo ní ọmọ kèmọ́ léwẹ̀ lẹ́rùn adúrú belé ti dàgbà tó yìí ọmọ tàà bínú ìsìláàmù ọmọ lọ kí kùrá ní léwẹ̀ ọ̀rọ̀ bá dìbọ̀ lọ ọ̀yà ní ah, o <laughs> èyí táwà gbọ́tọ́ ma yí ń ké yìí bọ́bá ipò òun lẹ̀ ń lù sí ẹjẹ̀bí rẹ̀ o kòránì kílẹ̀ wí kọ́nẹ̀lá abdulkarim publicly ní sóbí ní báràkì sóbí ní tí ń sọ jọun ní hall wọn is very very pathetic ó ní ni bàbá yìí wá fi kankun tó fọ́ gbogbo ọ̀rọ̀ mẹ́lẹ̀ pé kílẹ̀ wí láti ìgbà tí òun ti mọ̀rún kí tóun ti ń kírun ọ̀nà alìbádìwò ìlò ma kélé rí wọn òun ọmọ kéèkèé se kùránì ọ̀rọ̀ alọ́kì ń pa ọ̀rọ̀ tó lẹ́rí ni o kí wọ́n rí kọ́ọ̀dù ẹ̀ wọ́n ni e tọ̀lá alìbádìwò alẹ́ iná bàbá nígbàtí ọ̀kọ́ bọ́yọ́ bá tẹ́nìkan náà se sẹ́mọ̀ páwọn kan bá bẹ́kùnbẹ́kùn náà débi pẹ́lú mí ń fi sàlátù ìlúfà tí kírun nísìnyí ẹlòmíì náà sì bá bẹ́ẹ̀ ránranun yóò náà ma lọ fi kí torí ránranun ni èyàn gbọ́dọ̀ kí n kàkà lórí ìrun tayọ alkùnrin kàrí torí náà as a preamble láàfi mọ̀ pé so many things that we are taking for granted because we are muslims ó lè mọ́ rí bẹ́ẹ̀ o pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ọ̀run yìí in particular ọlọ́run ò fọwọ́ bẹ́ẹ̀ mú ọlọ́run ò take for granted pé wọ́n gbọ́dọ̀ mọ́ onímàláíkà jìbìrí lọ lọ kírun fún annabi lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ sọ́lọ̀lọ́ Sallallahu alaihi wasallam. tún se tán ó tún dú ohun ajú wọn pé ẹwò mí ni ó bẹ́ẹ̀ bá ti rí tí mo kí bẹ́ẹ̀ ní kẹ́yìn àti fẹ́ wọ agbó common mistakes nánu kábẹ̀rẹ̀ láti bẹ̀rún náà níjọ́ta annabi ó kírun fáwọn sọ̀hábé tí wọ́n ń wò yìí annabi had to stay on a platform annabi wà ga níwájú wọn torí kí wọ́n lè máa bá sí kíní kí wọ́n lè máa rí sẹmọ̀kéjì bí ta jókó yìí ga ẹ́ àwọn ìyáwá tí wọ́n jókó lẹ́yìn wọ́n sẹ̀sẹ̀ máa pé ta ní sọ̀rọ̀ òun àmọ́ngbà tí ẹni tí ń sọ̀rọ̀ bá ti wà ń bì kan tó ga àtẹni ó súnmọ́ àtẹni ó jìnà wọn ó rí ìjọta nẹ́bí ó kírùn yìí sọ́lọ̀lọ́wọ́ àríòsẹ́lẹ̀ bá nẹ́bí náà ti kì fún wọn àmọ́ ní gẹ́sẹ́ta nẹ́bí kírùn yìí tán ní sọ fún wọn pé sẹ́mọ̀ pé ǹgùn kírùn fún yín lánàá sẹ́mọ̀ pé ìṣẹ́ kíní ǹgùn kankan kírùn fún yín ní àná ìsìn ní gùn kankan kírùn fún yín ní ọ̀la ẹ̀rí tò ní tí mo gùn kan yìí kẹlẹ̀ bá rí mi bí i tí ń kẹun ni o sallallahu alaihi wasallam àdífì tó lẹ́sẹ̀ mẹ́ ni ẹ̀dàkùn gbogbo mẹ́sálásí wa tọ́ bá kù tí wọ́n yọ pẹ̀pẹ́lẹ̀ fún ìmáàmù ẹjá lọ fọ́ ẹbá ń lọ ájì ẹbá ń lọ mẹ́ká ẹbá wọ́n bá ìpé lè ìlà gbọ́yé àsìgbọ́ ni ò ànẹ́bìlé mi ògùn kan lánàá fi kírùn wọ́n bá sì blọ̀ láyìn ní ṣe kíní ìnígun tó ní tí mo gùn yí o nìdì òun ní kẹ́ lè rí mi kẹ́ fi mọ bí n ti ń kírùn ìyẹn ni pé bàbá ti ẹ̀wà nìdì pláfọ́ọ̀mù pláfọ́ọ̀mù tí ò ní wà pámẹ́nẹ́ntì ni tàákà gbé nǹkan kalẹ̀ tí mọ́ mọ́ ogun lẹ́ẹ̀kan wọ́n bá sì ti kíyùn tán kàrí kò mẹ́ẹ̀ ẹ̀dàkùn challenge ńláńlá ni fún wa Nigeria yìí especially ilẹ̀ yorùbá up till today àwọn míì sí ń kọ mẹ́sálásí pẹ̀lú gbáfíká yọ pẹ̀pẹ̀lẹ̀ ìmáàmù ni kò sí bẹ̀ẹ̀nú tà nẹ́gbẹ̀gbẹ̀ wa ò sọ́lọ̀lọ́wọ́ àríòsẹ́lẹ̀ challenge inú pé ẹ̀bá dé mọ́ká ẹkiri mẹ́sálásí tẹ bá rí bẹ́ẹ̀bá dé mọ̀dínà ẹkiri mẹ́sálásí tẹ bá rí bẹ́ẹ̀bá dé cairo ẹkiri wa nínú ẹ̀sìn ẹ̀ ní rí bìkan tí wọ́n ti yọrù pèpele táwà ń yọ fún ìmáàmù torí náà common mistakes sọ̀lá abẹ̀rẹ̀ rẹ̀ lẹ́rù kí mọ́ bá gbàgbé mo lístì the most common nínú àwọn mistakes mi observe particularly láwùjọ wa nílọrin bí àti bọ́yálẹ̀ yóòbá àbí nigeria lápapọ̀ nínú àwọn mistakes tó common tán take for granted nípa ọ̀rọ̀ ọ̀run tí ó sì yé orí bẹ́ẹ̀ ìrún itself ọ yẹ kíyàn lọ pé ẹ̀kọ́ mi bó wọn ti kí wà láyò tó bẹ́ òun ni màláìkà fi wá kọ ànẹ́bí òun là nẹ́bí náà fi kọ́ àwọn sọ̀hábẹ̀ ẹ̀rínú àwọn mistakes wa tọ́ common òun ni ká máa deliberately delay ìrún kó lásìkò tọ́lọ̀ ní ákì hadithi tí mo rìfà sílẹ̀ kan ni ẹlákùn sáà rántí ẹ̀mí ló mú ní màláìkà jìbìrì ló wá lédè ànẹ́bí láti kírun ẹ̀ẹ̀mejì ó nídi màláka jìbìrìlù sọ fà nẹ́bì pé èése ké mọ́kà dìsáìdì láti wálẹ̀ ẹ̀ẹ̀mejì ọlọ́run ló ní wálẹ̀ ẹ̀ẹ̀mejì ọwá ìjọ alákọ̀ọ́kọ́ nígbà tó rún yàtàrí lọ́wá nígbà tásìkò àyílà wọléhun ó sì kírùn fà nẹ́bì ọlọ̀ nígbà tó di ọjọ́ kejì tí màláka jìbìrìlù ó tún sọ̀kalẹ̀ ń ọpẹ́ díẹ̀ déédé ìgbà tí kí ni nígbà tí bòògì èèyàn se déédé rẹ̀ ìgbà ń lọ́wá ìgbò ìjọ tàlásàrì náà ó se bẹ́ẹ̀ ọwá ń gbà kan lónìí ọwá ń gbà míì ní ọ̀la ní kúkúrú káfíbà lọ́bì yókù láàrin méjèèjì ní ìyẹn ni pé tí mo wá kọ́ ni pé ìbẹ̀rẹ̀ ẹ̀rùn ní ìparí àsìkò ìrùn ní ìrùn tó bá ti kọjá àti bẹ̀rẹ̀ àti ìparí ẹ̀ ìrùn tó lọ ní akíkọ wọn iná sọ̀láta kánat alàlmọ́mìnà kìtà bá ń mọ́ òkúta ẹ̀dàpẹ̀já fèsì olúwa lóhun ní akírun pẹ̀lú àsìkò òun lọ jẹ́ pé àwọn alfa kan náà àwọn alfa òun ṣẹ̀ríà àwọn tá ń pè ní àzọ́hìríyà àwọn bá débi pé bẹ́yẹn bá dẹ̀lé brettley tí ò kírun tásìkò è lọ bọ́bá kí ọlọ́run nígbà mọ́ hákẹ́dá takúlù zọ́hìríyà tí ó rẹ̀ èyàn ni à ń sọ̀rọ̀ kan lọ́wọ́ ni à tí gbà méjèèjì tọ́lọ ní màláíkà jìbìrìlù ọwá sọ fà nẹ́bì bá fi rí kọjá wọ́n ní bọ́bá kí ọlọ́run ní gbà mọ́ ẹ̀dàkùn inú ta ń fọwọ́ tẹ́tẹ́rẹ mú ohun lọ̀rọ̀ ó sì cut across bí àfá ti ń se lóde ṣàádá bẹ́ẹ̀ ni bàbá taxi driver ń jẹ̀rún pọ̀ lálẹ́ bọ́ síwọ́ deliver bẹ́ẹ̀ ni ọ̀gá ń bí iṣẹ́ ìse mítíìnì kọjá àsìkò oòrùn kọ̀fẹ́ sí stratum society wa tí ọmọ fọ́lù sí ìtàwí tí lágbójúlé olúwalóhun òpí ẹkẹrùn ún gbà tó wù yíò iná sọ̀láta kánat alàlmọ́mìnà kìtà bá ń mọ̀ ẹ̀dàkùn ẹjá fèsì ìrún lásìkò àfikẹ́yìn nínú tí èyí tó fẹ́ mẹ́nubà lórí ọ̀rọ̀ àsìkò oòrùn yìí bá ti jọmọ kéèkèé yìí àwọn èèyàn máa bí àwá náà bèèrè ẹ̀sìn gbà mí inú bèèrè tèmi máa pé kọ yẹ kí bèèrè yọ máa wá láàrin mùsùlùmí onípẹ́ rẹ̀ ni tí ó wà bá yí pé ẹ̀dàkùn òun jẹ́ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan tọ́dẹ̀ olóṣù kan ti wá bá wa rí pé bóòlù òun ó ti san ẹni sùúrù ẹwà bí wọ́n pé kí ló dé ah ẹsàbà àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run wọ́n sẹ́sẹ̀ discharge wọn ní hospital that means a ti gbọ́yé pé kéèyàn wà hospitalized fún admit ẹ̀sọ́ hospital excuse ni láti mọ́kẹrùn lásìkò ẹ̀ sí bọ́lọ̀ ti tónù wà láì bẹ́ẹ̀kọ́ wà láì mú tún sẹ́ wà láì bẹ́ẹ̀kọ́ kódà rẹ̀ kọ̀ gbọ́dọ̀ gbà àwọn àsìkò lọ́wọ́ yẹn kọ́dà ogun tánàbí bá ń ja ogun lọ́wọ́ in a war táwọn ọ̀tá tí wọ́n ń kọjú ara wọn ànẹ́bì ní mẹ́sọ̀dù tí fi kírun kásìkò rí o tó lọ ni ẹni tí wọ́n ń se mítíni ni àbí à ń sọ̀rọ̀ kan lọ́wọ́ ẹlápẹjá bẹ̀rù ọlọ́run torí mi máa sọ pé ẹnu mítíni díẹ̀díẹ̀ táwa náà máa lọ yìí èmi ọ̀rẹ́ nìkan tí sábà jòkó láti bẹ̀rẹ̀ mítíni parí ẹ̀ mítíni wákàtí méjì mẹ́ta mẹ́rin ó dìde bí ọ̀wọ́ tó ilẹ́jì kọ́dẹ̀ lómi ìyàwó rẹ̀ ní ń pè kò sì ní fẹ́ káwà yóò ọgbọ́n tí àwọn fẹ́ wí kọ́lá kò ní wí fún tí a máa yọ́kàn sí báyìí ni yóò sì yọ́lọ̀ bí a bùkátà rẹ̀ a máa ń nira fọ́pọ̀lọpọ̀ annabi ni al'ahadu labi bayinana wa bayinahun musola famin tarọka ha fakọd kafa nínú hadithi mi anẹ́bì ní bọ́bá dàlì kìyàmà àkọ́kọ́ tí wọ́n kọ tú lẹ́rù ọmọ anẹ́bì adámọ̀ òun nìrún kí wọ́n tó wo gbogbo nǹkan yóò àfikọ́ páàsì náà ẹni ọba ti fèèlì náà rún kọ́dà wọn ò ní wo it's not an excuse kọ́dà kọrẹ èèyàn láti má kírun àsìkò èèyàn wà lórí ìrìn àjò kìí ṣe excuse kọ́ má kírun àsìkò àrántà aláà take for granted nẹ́nu akẹwàá bèèrè kébò láàkí ọ̀kan náà sọ hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam imran ibn hussein radiyallahu anhu imran wa complain fa annabi oni kanat bi ya bawasir àwọn kan tí ma dún yà lẹ́yìn ni wọ́n ń pè ní bawasir ọfẹ́ ìjọ bí jẹ̀díjẹ̀dí táwa ń pè yàn imran ni mo ní àwọn yìí àti dìde kírun kọ̀rọ̀ mi lọ́rùn annabi wa ń wí fún jọ́nà tó di general fáwà lónìí pé sọ́lẹ̀ kọ́ ìmà bọ́lọ̀ ti fi okérun ní kọ́ wà lórí ìdó àmọ́bọ̀ lágbára ni o fa ilam tastẹ́tẹ́ fàkọ́ àyà bọ́ ọba lágbára jókọ̀ ọmọ kírun kọ́dà annabi tó fa ilam tastẹ́tẹ́ kọ́dà bí jòkó náà bá rọrùn láti kírun fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ lórí torí náà kèése béèrè tó yọ ọmọ jáde lẹ́nu mùsùlùmí pé ẹ̀dàkùnbó lè yàn ọ̀sán àwọn ọ̀sẹ̀ kan ẹ̀dàkùnbó lásán tó ṣùkan ẹwà rólóṣù mẹ́ta wọ́n ó sì máa wí with confidence pé ah ìsáàmà bá dúgbọ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n sẹ̀sẹ̀ jáde lọ sípítù ni ọ̀pọ̀lọpọ̀ kí ọ jáde lọ sípítù sí yóò rú gbogbo yíò lọ bọ́lọ̀ ni torí náà ẹ̀dàkùn kọ́dàbíyàn bá wà lórí ààrẹ kọ́dàbíyàn ọ̀bá lè sàlùwà lámọ́ bọ́yá ń torí tó ṣe wọ́n ní ẹmọ́ fomi kàn wọ́n láà ní àbóhun gan ní ọ̀tí ẹ̀ lè dìde pé a ṣẹ̀ṣẹ̀ wá lọ tọ́ílẹ̀tì ní ẹ̀bù yẹ̀pẹ̀ fún létí bẹ́ẹ̀dì rẹ̀ bí ọ̀bá rí yẹ̀pẹ̀ ògiri tí ọ̀bá lọ́dá kan gbogbo tó bá ti jẹ pé lẹ́ẹ̀lẹ̀ ni àfi ṣe táyà mọ́mù kíyàn ó kírun lásìkò dandan ni ò kọ́dà bẹ́yàn bá wà lórí kọ́dà bí yẹn bá wà nínú pléènì pé inú bàálù bó lè yóò ti wá kírun ó sì wọ bàálù wákàtí méje ohun wákàtí mẹ́jọ ń bẹ bí yẹn bá ń lọ rú àwọn malaysia kankan onísìn wákàtí méje mẹ́jọ ni amẹ́ríkà ó dínà jù báhùn lọ ìtẹ́yìn ó se ni pé bọ́ bá se pé ìrùn tó se jẹ́pọ̀ olúwa ní ẹka ilá àtàlásàrì pọ̀ lásìkò àyílá àbí ẹkẹ lásìkò àlásàrì bọ̀tẹ́lẹ̀ ìtọ́ bá ti di pé wákàtí méje mẹ́jọ yìí àtàyílá àtàlásàrì lòun ó kó pọ̀ inú pléènì rẹ lórí ìjókòó rẹ̀ náà máa kí wọn ọlọ́run ọgbà bí ìsìláàmù ti rọrùn tónù bọ́ bá sì ráyé àwọn pléènì táwọn fàyè tọ́lọ́run lẹ́kọ́dà wọn kírètì mùsọ́lá nù pléènì bí wọn sì kírètì mùsọ́lá so many eh, planes tí wọn kírètì mùsọ́lá ẹbá ti bá wọn kílókọ and hostess sọ̀rọ̀ wọn ó fún yín bó ṣe tówẹ̀lì tẹ́ ẹ̀nà kalẹ̀ tẹ́ kírun èmi máa tí wọn òfin wá ní fẹ́lòmí láyé ìjọ mi ìmọ́ irú òrùn ní pléènì àìtún pé ọlọ́wọ́n bà nẹ́bì lága òsí làbá bá sálámọ̀ pọ̀ ti sálámọ̀ padà sórí kíni padà sórí sí ti ti ẹni 3-4-5 minutes ó ti kírùn rẹ find it ah, this is very beautiful kí láàpẹ wọn mọ́ <laughs> <laughs> bá bá ti se islam wa bọ́lọ̀n ti a ṣe wà láyà ní níṣòro kọ́dà lọ́dọ̀ àwọn tí è ṣe musulmi wọ́n understand pé kí ni nira tí wọ́n fà fún wa ń bí wọ́n se torí náà bó ti jẹ́nu ẹ̀kejì nínú àwọn common mistakes in our sola òun ni kéèyàn ọmọ kékùrá ní lọ́nà tá nẹ́bí ọ̀gbọ́rí mo rò pé mo rí gbé kalẹ̀ báhùn mọ́ mọ̀ wí bẹ́ẹ̀ ni o lọ́nà tí kíni tá nẹ́bí ọ̀gbọ́rí sallallahu alaihi wasallam annabi ló sì kọ́ wa ní alkùránì èyí tí yẹn bá wá ń ké tà annabi náà pé sí kùránì náà wọ́n ń ké yìí tẹ́mọ̀ pé kéyàn ọmọ tàn rẹ̀ kéyàn ọmọ se kíni ọmọ tàn rẹ̀ sẹ́rí tó tẹ̀ wá burú jù òun ni fatiha annabi lọ sọ sallallahu alaihi wasallam annabi ni la salata liman lam yaqra bi fatihatil ànábìlẹ́ ni náà nírun o ẹni tí ò ké fàtíhà a wà bèèrè pé jọta ànábì ń pẹ́ ni tí ò ké fàtíhà fàtíhà wo ní wí èyí tó mọ̀ tó gbọ́rí abẹ́ ìdí ọ̀gbọ́rí kọ́nà common sense yọ́ sọ fún yẹn pé fàtíhà tá ànábì ń wí lè tọ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fàtíhà tá ń ké lónìí ayé òdodo ọ̀rọ̀ láwà ń bí àwọn bàbá yìí àyà wọn gbà báyà tí wọ́n ti ẹ̀gbà agbé lójú wọn láti sọ tó ráwọn wọn kọ wa ẹ̀dàkùn pé yàn bá kéwú ẹ̀ kó ní bọ́lọ̀ ti sọ alkùnrà ní kalẹ̀ o àpèjúwe tó hàn jù bẹ́yàn bá sì ń ké wá làlàlìnà ní sẹ́ńtúrì tá a wà yìí ẹ̀sì mẹ́jẹ̀ alú agídí tí ò gbéyàn débì kankan ọlọ́run máa mọ̀ tí ó sì èdè lárúbáwá pọ̀ lòun fi sọ alùkùrá nìkalẹ̀ ọmọ lárúbáwá mọ̀yàtọ̀ láàrin láàmú àti kíni àti gọ́ọ̀dí àwọn òsè wá pé àti láàmú àti gọ́ọ̀dí ẹlẹ gbogbo ẹ̀kọ́ torí ń tàn sínú ọ bí kí èbó kan náà wá kọ yorùbá ti wà iná tàn sọ yìí táwá sọ fún pé ọ̀tọ̀ ni ẹrú ọ̀tọ̀ lẹ́rù ọ̀tọ̀ ní ẹrù kọ́ wá ní kílẹ̀ ń dàmú ara yín sí ẹrù ẹrù ẹrù gbogbo ẹ̀bá kan náà ni sáwà náà gbà wà láyà ní gbà á pè mbò ní tí ń kó ránwọ̀n ránwọ̀n rẹ̀ bọ̀ kọ́dà gbólóhùn gba pòfẹ́sọ̀ nu yorùbá ààrẹ jọ sọ fún pé wo àwa yóò lọ lè rí àmọ́ ọba pé yorùbá yìí ni àwa sì fẹ́ máa sọ fọ́mọ alárúbọ́ akọ́ gba wà láàlá nínú wípé àti dọ́dí <laughs> àti lámú yàtọ̀ mẹ́ ànẹ́bí ọ̀gbọ́rí o lódòdó ọ̀rọ̀ bẹ́yàn bá sì ń kéru eléyìí kò ké fáátíà ìtúnmẹ́ ìlú ànẹ́bí lẹ́ni tí ọ̀bá ké fáátíà ò mẹ́rùn bẹ́yàn bá ń ké fáátíà tànẹ́bí ọ̀gbọ́rí kò ké o torí náà ẹ̀dàkùn eléyìí mọ́mọ̀kọ́rọ̀ tí ó wúwo ni láàrin ìlú àmẹ́yàn gbọ́dọ̀ tí bí òdòdó ọ̀rọ̀ mo wà lábújá ń jọ kan practically mo wá reason pé eh níta ma fi ń se èyí nítorí bọ́yá ọwọ́ táwọn kan sorry sir bọ́yá nítorí ọwọ́ táwọn kan yọ nípa àwọn akéwò kọ́ọ̀kẹ́ ìbínú yíwọn àwá bínú kọjá àlà àwá ṣe kí ni àwá bínú kọjá àlà gbé àṣẹ àníbà yí kọ́ọ̀kẹ́ ọ̀hún mọ́kẹ́ kọ́ọ̀kẹ́ àmọ́kẹ́ ìdá nẹ́bìkẹ́ ó ti tó mọ́kẹ́ náà mọ́kẹ́ mẹ́bá ní bàlágà mi ọ̀ bàlágà àmọ́ bóòlà nẹ́bì ké fàájíhà èyàn gbọ́dọ̀ bínú débẹ̀ ò tí ọba fẹ́ kó bá rẹ̀ bóòlà nẹ́bì ń pe káà yàtọ̀ fún kọ́ ìbínú ọ̀gbọ́dọ̀ báyàn débẹ̀ kọ́dẹ̀ ẹlòmí lónìí unfortunately ọmọ síbẹ̀ náà yọ́ mọ̀ wí ń wí pé àti kọ́ọ̀fù àti káàfù àwọn òní kékọ̀ọ́kẹ́ mo wá wà lábújá ń jọ kan mo sì fẹ́ mọ̀ sunkún mo kírun lẹ́yìn mọ́mù kan mo padà approach òun náà mo sọ fún innocently lọ́dún àwọn ọjọ́ yìí ń sàdúà lórí ìrùn láti masanú àwẹ̀ ni a sámú ń ké kùnútù àdúà tí ń sì ń ké yìí nípìlẹ̀ àdúà nẹ́bì ní sọ̀lọ̀sọ̀lọ̀ àmọ́ ìwí fún yìí nìsìn kí ni bàbá yìí wí ya mú kàlíbàlì kòlóòbì tàbí tí kàlìbí aláhùnmọ̀ ya mọ́ kàlíbàlì kò àwọn mọ́mù ti rẹ̀rìn rẹ̀yìn náà bá gbọ́ níṣẹ́ rẹ̀rìn ọlọ́mọ bínú sí wa ní ìtẹ́ni yí ń wí tí ẹbá ẹ̀kọ́lọ̀ mọ́ pé kọ̀ tí ń wí kódò lè parẹ́ lórí ọ̀ kéyàn ọmọ wí lórí kí ló anẹ́bí ń pè wọ ọlọ́run dákun thabit kọlbì kọlbì ọkàn mi yìí bá ń fi rinlẹ̀ sí lórí ẹ̀sìn yìí mọ́jọ yí kú ọ̀ àfà wá ń pè kàlìbí ọlọ́run dákun ajá mi <laughs> ajá kàlìbù ọkàn kọlìbù àwọ́ òsì ní òsíyàtọ̀ mẹ́ torípa àfẹ́ kíkọ́ kẹ́ẹ̀ ẹ̀rákùn ìbínú gbọdọ̀ láàlà àgbọdọ̀ bínú débi tí ó kọ bá wa lọ́dọ̀ ọlọ́run i agree with you àwọn ọmọ yí ta kíwú àṣíjú ẹlòmí pọ̀nú wa àmìyàn gbọdọ̀ bínú kọjá tí yàn wà kó bá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí mọ́kànláwù mọ́ ti má yà sí sọ́rú ẹnìkan mú yà sí àmì tí ò ní jẹ́ kíyàn má jùnú ìrùn yà sínú kànga àfikà mójútó ọ̀ ẹni yí ń pé múkàlíbàl kùlúbì ní tí ń jẹ́ tẹ́kìlíbù lédè lárúbáwá tààyọ̀ fáàyèlú múkàlíbù ń bẹ́ kọ́dà ń tì mí lẹ́nu láti wí òun lẹni tí ń tré ní ajá òun ni kùránì fi ní mùkàlàbí náà ajá tẹ́ ẹsẹ́ kíní ajá tẹ́ tré ẹ̀dàkùn bí ibá ikọ́ lọ́n wo owó àánú sí kíyàn ọmọ kí ọlọ́run ní ọba tí ń tré ní ajá yá mùkàlíbàl tẹ́ǹtà nẹ́bí wí ni pé mọ́kọ̀ mọ́kọ̀ mọ́kọ̀ lébàlì pẹ̀lúbí wọ́lọ́bá tọ́ kápá àti yí ọkàn padà bó ti wọ́ mọ́ yí tèmi padà kó lórí ẹ̀sìn àdúrà ńláńlá àwa sọ dépè mara wa lọ́wọ́ nítorí agidi torí náà ẹ̀dàkùn gbogbo bí ọ bá kù sí ìkáwọn àgbàlagbà náà bá wa fẹ́nu àgbàlagbà sọ wọ́n mọ̀rọ̀ pàbí nítorí pé àwátá kíkọ̀ọ̀kẹ́ ni wà láìkò rí bẹ́ẹ̀ àánú sí èèyàn torí ẹwọ ẹnu nǹkan kínkíní tó yí padà yí kọ́ ọdí kíni ká ìtumọ̀ rẹ̀ sì fẹ́ tó sánmà sí ilẹ̀ ajá mi lórí ìrún <laughs> ẹni tí ń tíré ní ajá ọlọ́run ọba ọlọ́run o a máa nú ọlọ́run gbà tí ó mọ̀ mo sì sọ ọlọ́run ọdún náà ti gbọ́ lè kú èrè ọlọ́run pé kí lórí tó fi yóò bá sọ kùránì kalẹ̀ àfi ká wá fún àwọn ẹwà ṣe bí ó ti bẹnu wọn bá bọ́lọ̀ ti ní kàkè ẹskíùsì táà sí ma wíhun kọ̀ọ̀kọ̀ rí bẹ́ẹ̀ bàbá èmi eh, ibi tèmi ti kéwú ní madina mọ láǹfààní àti pé ní àwọn ọmọ míì wọ́n dàgbà sínú ẹ̀sìn ní inú christianity in most cases àwọn ọmọ america àwọn ọmọ britain àwọn ọmọ australia gangan wọ́n gba ìsìláàmù tánà wọ́n wọ̀n wọ́n sọ́pọ̀ pé ẹlọ kéwú ní nígbàdínà wọ́n di àfá tí wọ́n ma kọ́ ọ̀kẹ́ tí wá ló se àwá jí nílùú àfá ní pé kò sòro bẹ́yàn bàtàn rẹ̀ lókùgbé ọlọ́nà mọ̀ pàwẹ̀ èsì lárúbáwá ẹnìkan kí ó di lárúbáwá àmẹ́nu wọn bá tó fi tẹ̀ láṣẹ tọ́lọ́n pé bọ́lọ̀ ti fẹ́ ní ẹ̀dàkùn ẹ̀já gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ bá ń wo islam channel lónìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn abdulrahim green riyad angori was my mate yasir kọ́bí was my junior ọmọ ìbọn gbogbo àwọn ilé wọ́n ti dàfá wọ́n ma kọ́ kẹ́ wọ́n ma gbogbo ẹ̀ wọ́n kọ́ ní o àfikáwà náà kọ́ ọlọ́nkọ́ mọ́sà sí rọrùn fún wa o ẹ̀rákùn bá sí kò bá ti tó ẹjẹ mọ́ o ẹ̀kẹ́ẹ̀ta òun ni kéyàn ọmọ farabalẹ̀ lórí ìrùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀run wa ẹjẹ́ ń júwe bá nẹ́bi ti júwe ẹ̀ wọ́n wá bí ìyá ńlá wa aisha wá bí ànẹ́bi sọ̀lọ̀ àṣọ́lọ̀ pé so ila anil tifati fi salat wa nabi kí ló lè fi kéyàn ọmọ yí yọ̀hún kọ ma wò yí wọ̀hún lórí ìrun kí lẹ lè fi wé annabi ní iná máa dálíkà tí lásún yàtàlísùhù ṣeìtọ́nù min salati ahadikum ẹjá máa farabalẹ̀ lórí ìrun ẹ̀tẹ̀ rẹ̀ ìtọ́ kọ́mọ̀jù tí ó dá òun ni ìjókòó láàrin ìforíkalẹ̀ méjì mọ̀rọ̀pọ̀ ti yé kẹ́yìn oforíkalẹ̀ sẹ́mọ̀ bá dìde ájókòó ká tó tún lọ fi oríkalẹ̀ mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá báwọn bàbá mi náà lónìí wọ́n kàn sí báyìí wọ́n tún lẹ mọ́ padà ní wàláì mí àbá kírùn ún báyìí ní ti ṣẹ̀rí àtọ́lọ́n kò níhùn torí pórígun kan nínú orígun òun òun ni ká jòkó láàrin pa foríkalẹ̀ méjèèjì bí ọba sì sórígun bí ilé ilé owó ìrún ọlọ́run sí bí ilé ni olórígun bàbá tí ń yọ àwọn orígun yìí kò ní ìrún ò ní dúró torí náà eléyìn ní kùkú bá bẹ̀rùn ẹlẹ́ẹ̀kẹrin istikbalu kebela kakọjú sí gábàsì kẹun shartun min ṣòro ti sáhà ti sọ́dá nínú àwọn mẹ́jẹ̀mú tí múrùn ún wọlé lọ́dọ̀ ọlọ́run bá ti jókó yìí nísìn mọ̀rọ̀kẹ́ kíblà ní bẹ́yàn bá dìtàmì nísìn pé ń kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni deliberately ó sì kẹ̀yìn sí àyín kí làwà náà wí ọlá ìlà ọlá lázari kò ní kankan mẹ́ kọ́ràbó kí ẹgbẹ̀rún náà fílà ọlọ́run nígbà torí ọlọ́run màmà ni wọ́n ń lọ́wọ́ níjọ́ kan ní madina làṣẹ dé pé ìrún yìí tẹ́ ń kí náà yíjú kò ń bẹ́ẹ̀ má kọjú síbi tẹ́ sí wọn má wọ́n sì yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́nà àwọn òdó pé a kì lè ìtẹ́nà òun níbẹ̀ bá dé mẹ̀dínà ní sí wọ́n pé mọ́sálásí kan ní masjidul kébélà tẹ́ iní mọ́sálásí o ní kébúlà méjì tó fàánù ọ̀tí ọlọ́run lọ́rùn ni èmi náà mú ní ẹmá kọjú síbẹ̀ wa nàìjíríà wọ́n ti discover pé wọn kọjú èyí wọ́n èsì sàlébù fáwọn bàbá tó kọ bí àwọn màmá ni wọ́n se mọ́ ọlọ́run ní bí wọ́n jù yíò lọ àwa tí a bá lagídí lónìí pé àwọn òní gbà kọ́ràbẹ̀ ní masalasi wa yóò kọjú sí agídí tí ó kọ báyàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọjà àṣẹ o inú tí irun gbọdọ̀ mọ́jẹ̀mú ni ó ti jẹ́ gbogbo ọrọ̀rùn bẹ́yàn bá fẹ́ mọ̀ bí jíkà bá wà láti inú họ́lù wà yìí ẹ̀ gógó àti ní ǹkankan ní yọ́ pọ́ìntì sí bẹ́ẹ̀ dàrẹ́dìlẹ̀ tí ò ní síyè méjì ń bẹ́ bá bá ríru eléyìn ẹ̀dàfẹ́ mẹ́jẹ àsàdìdì ọlọ́nkọmọ́sàsì rán ìkọjú sí kíbílà common mistakes òun ni bá bá fẹ́ forí kanlẹ̀ annabi sàlàyé fún wa sallallahu alaihi wasallam annabi ni umirtu an asjuda ala sab'ati azumin annabi ka annabi ni nkan méje lọ́lọ́n ní fi lélẹ̀ fún bó ti tọ́lọ̀n lọ́rùn nkan méje lọ́lọ́n ní kí n fi lélẹ̀ fún lórí ìforí kalẹ̀ gọ́bá gíkan tí ò pé méje èèyàn náà Quran nẹ́bì sọ kàtígóríkálì sallallahu alaihi wasallam. Ó ní Ọlọ́run ní ń ká ó pé méje bí n bá wà ní gíní ní forí kalẹ̀. Ẹ̀dàkùn kí ní nǹkan méjèèjì náà, orí ẹsẹ̀ wa ọmọ kẹsẹ̀ táà fi lélẹ̀ àti tọ̀tún àti tòsì òdì méjì. Orúnkún wa méjèèjì àtọ̀tún àtòsì òdì mẹ́rin. Àtẹ́lẹwọ́ wa yìí àtọ̀tún àtòsì dáwọ́ rẹ̀ délẹ̀ se bayi mọ́sí báyìí. Àfikátẹ́lẹwọ́ rẹ̀ ó ṣe gíní kọ́ wà lẹ́ẹ̀lẹ́ àtọ̀tún àtòsì ọdí mélòó ọdí mẹ́fà ẹlẹ́ẹ̀kéèdè ànẹ́bí níwájú rẹ̀ yá àti mú ànẹ́bí ká àpapọ̀ ni ọgbẹni tí ń forí lélẹ̀ tí ń kẹ́ ń forí ṣe tó tí ń gbé mókè mọ́gbé mókè sọ́lọ mẹ́kọ̀dá àti mú àti iwájú àtorí àti ìgbìmọ́ tí èèyàn máa fi lélẹ̀ nínú ìrìn

ànábì lọ́lọ́run wá pa mí láṣẹ pé bí n bá ń forí kalẹ̀ lórí ìrun àti irun mi àtásọ́ mi ìgbọ́dọ̀ kákankan kò ẹ̀dàkùn sàgbàrin yìí ṣẹ́rí tí irun kọ̀kan àwa púpọ̀ irun mélòó ni èèyàn dúdú òní dépò jẹ́ ọmọ kalẹ̀ bọ́ bá àmá nẹ́bí sọ́lọ́lọ́ ànábìlẹ̀ ni ẹnu rẹ̀ bá gùn àfíjù ọ̀gbọ́dọ̀ bọ́ débi pọ́ fẹ́ forí kalẹ̀ ọmọ wáwá tó fi páàkì irun rẹ̀ ọlọ́run fẹ́ rí àtórí àti irun rẹ̀ ń lẹ̀ ẹ̀rẹ́ ìtọ́ ti ẹ̀wà kan àwa wà láàáwó bá aṣọ ànẹ́bì ní bá sọ tọ́wọ́ jí ẹ̀rí tí ọ̀lá ìfí ní ẹbá kó ń bí iṣẹ́ gbígbíṣẹ́ ló ti wà kò ní fẹ́ káṣọ̀ wọn dọ̀tí wábi tọ́ mọ́ o ti kẹrùn kọ́dọ̀ olè nítẹ́ nínú ọ́fíìsì tí ẹ tó bá tásìkò oòrùn ọmọ lọ́wọ́ mọ́sálásí mi bá gbá torí àmọ́sálásí mi náà lọ́gbùn kéyàn ó mú tẹ tí ẹ lọ́wọ́ ọ̀nà kalẹ̀ àmọ́ kéyàn ó fẹ́ kírun kọ́ máa wá máa fóòdì agbádá àbí bùbá náà èèwọ̀ ni o anábìlówíbẹ̀ o sọ́lọ́lọ́hù aléyíwọ̀sán náà ẹlẹ́ẹ̀ka ẹ̀jẹ̀ ẹ̀rí kàmẹ́ èyí tó tó kẹ́ <laughs> nínú tá nẹ́bí kìlọ̀ fún wa sọ́lọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ òun ni pé bí wọ́n bá ti gbé kọ́ ọmọ tí wọ́n bá ń kẹrùn ẹni tó wà ń ta mọ́sálásí ọ̀gbọ́dọ̀ sáré ohun bá báwọn asẹ́ni nẹ́bí ni ìdá súnwú ìbàbí sọ̀dá bọ́ bá ti gbọ́ pé ah, wọ́n ti gbé kọ́ ọmọ bọ́ bá lọ mọ́sálásí ànẹ́bí ni bẹ̀ sàkínẹ́ tí wọ́lùwọ̀ kọ̀ọ̀ máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́dà anábi ti mọ̀ kí ni consequence ẹ̀ consequence ẹ̀ ní pé kọ mọ́ bá gbogbo wọn anábi ní fàmá àdìrákún fọ́sọ́lù èyí tẹ́ bá bá náà ní ẹkí wà máa fàátàkún fàátìmù èyí tẹ́ bá bá ẹkí gbà wọn bá sálámà ẹ̀rí a máa sáré gbàgbàgbà tẹ́lómiọ́wà fẹ́ ilé ṣubú do ní táìsì nísìn tẹ́yìn ọmọ sí tí ó tún fi bá ti gbé ọmọ àṣẹni látọ́dọ̀ àmẹ́bọ̀ Muhammad sallallahu alaihi àwọn common mistakes láwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ ṣe tọ́lọ́run àmọ́ wọn ò béèrè lọ́dọ̀ àwọn alfa gbogbo alamọ́ tí ń jẹ́ assembly kọfẹ́ sádúgbò tí ó sí ìbẹ̀ ládúgbò tí wà àwọn assembly alalẹ́ táwọn èèyàn ṣe fàájì kìí wọ̀ ní wọ́n ti sọ ẹ̀tọ́ tọ́lọ́run ẹnu tà nẹ́bí yìí nù pé bọ́bá fẹ́ máa jókòó lójú ọ̀nà sọ ẹ̀tọ́ ojú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ nú wọn wá wò pé ní afẹ́ ṣetọ́lọ́hun onídi atúmọ̀ ìdìde lọ mọ́sálásí kọ́rà wọ́n wà kírèjì pípẹ́ǹtì wọ́n bí i ṣe kìníkan bẹ̀yìn ẹnìkan ọ̀nà orí ẹnìkan dùnẹ́jì owó wọn ràgé ẹnìkan dùnẹ́jì owó wọn rẹ ní àwọn náà ma wá rò pé ládáa mọ́sálásí ti dé àsẹ́mbílì kò rí bẹ́ẹ̀ o jàmá tí ó ní ládáa 25 àfikẹ́yìn ó dé mọ́sálásí ànábìlò wíbẹ̀ sọ́lọ̀lọ́ torí náà ẹjá sinmi ránran torí pé mọ́ padà rí pé assembly mi ò jù yà yín sí mọ́sálásí lọ kọ́dà àwọn ẹlòmí ògiri mọ́sálásí náà wọ́n fẹ́ yìí síbẹ̀ náà wọn nílọ kírun lẹ́yìn jẹ̀mọ́ ọ̀dá bọ̀bá mọ̀kọ́ fẹ́ gba ládá jẹ̀mọ́ àfi kó dé mọ́sálásí tàbí ti wínú sọ́lọ̀lọ́hù aléyí wọ́sẹ̀lá nínú àwọn òun ni kíyàn ọmọ kírùn níwájú ìmáàmù pàtàkì jùlọ láwọn masalasi jẹ́mà wa àbí masalasi ìdí wa kíyàn ọmọ bọ̀ irú masalasi ìdí nísìn kọ́ máa bọ̀ látọ́nà àsàdà múyàyìn ó dé nnpc kọ́nà masalasi ìkún gan ẹlòmí ti máyè níwájú ìmáàmù gbígbítà àmà dúnú òpèyàn ti àwọn alfáà ṣẹ̀ríà àwọn àìmà mẹ́rẹ̀rin ta mọ̀ alimamu abu hanifa alimamu malik alimamu shafi alimamu ahmad àwọn mẹ́ta nù wọ́n ní gbogbo ẹni ọba kírun tọ́bá ipé ìǹtì kẹlẹ̀ ìsáájú ìmọ́mù ìrùn rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ làbú hanifa wí bẹ́ẹ̀ ni shafi wí bẹ́ẹ̀ ni imamu alimamu ahmad bin hanbali wí ẹnu imamu maliki ló ní pọ́bá se kó nídìí yóò kẹràwò akọ̀ òun náà kọ́ dáa àmọ́ kò ní bá ẹ̀rùn jẹ ewúlẹ̀ oúnlẹ̀ mọ́ kírùn tí wọ́n kó ọlọ́mọ́sà jẹ wọ́n gbàrún wá mẹ́jà kírùn ẹ̀kọ̀ kọ́dà ìmọ́mù máìlìkí tẹ́lómi obìnrin máìlìkí làwá ìmọ́mù máìlìkí òbí ọmọ dún wájú mọ́mù kírùn o ní tí máìlìkí wí ni pé yókàràwò àwọn orí kó lè bàrún jẹ́ àmọ́kọ̀ dáa ajẹ́ pé gbogbo àwọn àlùfáà lọ́panupọ̀ pé ìmọ̀ kírùn wájú ìmọ̀ mú kọ̀dáa láti ẹ̀wà sọ àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta yókù àwọn ti ẹ̀mí òun náà bàjẹ́ lẹ́fì rí bẹ bá dé mọ́ká àwọn ti gbọ́ ti wọn kó bẹ bá dé mọ́sánásí ànẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ wọ́n kọ́ wọ́n tún gbẹ́fọ́ ọlọ́pàá síbẹ̀ pé bọ́ bá ti kọjá láìyí ò ní o wọ́n kọ́ lé lárúbáwá wọ́n kọ́ lé èbó wọ́n kọ́ ní rúdù kọ́nà mọ̀rùgbọ́n kọ́ láwùsá náà gbá àti rí pé nàìjíríà pọ̀ náà àwọn tí ti ń dánwò tẹmọ̀ pá àwọn yíwọ tí wọ́n kó ń pàtàkì jùlọ mọ́sálásí ò ní kúngbà mí èsè pé kọ̀sáyé ẹ lè máa tò títí títí gbogbo bí tẹ bá gùn lélẹ́yìn ìmáàmù kọ̀ láìfí lẹ́gbẹ́ ọ̀tún ìmáàmù lẹ́gbẹ́ àlàáfíà ìmáàmù àmámá bọ̀ wá ju ìmáàmù kẹrùn má kọ̀dá nínú common mistakes bóyẹ̀lẹ̀ iná láàfi dánudó kàfilẹ̀ ráyè gba wọ́n ní bẹ̀rẹ̀ ọwà adamu sítìrì láàwùrà ti fi sọ̀láàjì kíyàn máa kírun kọ́ mọ́ bòbí tọ́lọ̀ ní ààbò ní òhò ẹni inú mẹ́jẹ̀mú gẹ́gẹ́ bí tọ̀rọ kébìlà tí mo wí mẹ́jẹ̀mú kírun tó lálàáfíà òun ni kíyàn ó bo òhò rẹ̀ lórí ẹ̀wọ̀n nígbò wá ní òhò bíyàn bá jọkùnrin ìhòhò rẹ̀ tó ọgbọ́dọ̀ mọ́bò ọbẹ̀rẹ̀ láti dodo títí tó fi dórí orúnkún rẹ̀ láàrin méjèèjì dodo sí eékún àgbọ̀dọ̀ sí ilẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀wà ara tó dáyé lónìí especially àwọn ọ̀dọ́ àwọn ọ̀fẹ́ wọrú ìtẹ́ ẹwọ̀ yí mọ́ ọ̀bá gbà mú wọ́n wá gbàgbé páwọn òyìnbó táwọn ń wò pé péńpépéńpé làwọn ń wò èbò ní kírun ní òjò pláàni ẹ̀rùn mọ́ àṣọ rẹ̀ tọ́rọ ẹ̀ká mọ́ ronú bàbá kọ́pí èèyàn àwọn òsì jàmbá wọn ò dìtẹ́ wá gbé a sì mọ́ ránṣọ tí ò ní wọ̀ fún yí àwọn làwọn ń wọ̀ nǹkan wọn bó orí àga ni ó sì jókòó bọ́ lọlé ìjọsìn rẹ̀ náà kò ní rùkú <laughs> àbí pẹ̀lẹ̀ yóò sù jádà gbogbo aṣọ tẹ́yìn ń wọ̀ kì í nìsìn ẹ̀yìn ẹgbẹ́ nìkan dó lẹ́yìn ibẹ̀ bá ti rùkú gbogbo kárabàdí ni wọ́n mọ̀ rí ǹta ìwẹ̀n tí máa ń kírun báyìí ò níwọ̀n o èèwọ̀ ni wájú rẹ̀ àtẹ̀yìn rẹ̀ ń tọ́ bẹ̀rẹ̀ àwọn àgbàlagbà wọn bọ́ eléyìí àmọ́ àwọn tó pọ̀ jù òun làwọn ọ̀dọ́ nìsìn pẹ̀lú aṣọ mọ́ńpé mọ́ńpé wọ́n wọ̀ aṣọ tí ọba ti sí òhò rẹ̀ lẹ̀ orùkú ní àbò forí kalẹ̀ ọ̀wọ̀ òun ò nírun torí náà ìdáfọ̀ ẹja fèsì ẹ̀rí tó wá kan ẹ̀yìn àgbàlagbà náà ẹ̀ mọ́bìnrin àwọn àgbàlagbà náà máa wọ àwọn aṣọ kan tóun náà wọ̀ òun lásọ fẹ́lẹ́fẹ́lẹ́ sẹ́wọ̀n pé bí èèyàn bá wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó ẹgbẹ́ ní ti àníwọ̀n ó bò náà tọ́wà transparent ìwọ náà ògbó ń tọ́lọ̀ ní ògbònú eléyìí sì rọrùn bí ẹ bá ti rán sọ kọ́ máa wọ singlet àbí vest sísàlẹ̀ àròyé ti parí bọ́bá pé ìfẹ́lẹ́fẹ́lẹ́ òun nìwọ́ ọlọ́gbọ́n ọlá léèsì oníhò gbogbo ẹni tí ń wọ léèsì oníhò kírun gbogbo léèsì oníhò tó bá ti fi àti dodo dé kún hàn èèyàn onírun o ẹ̀dàkọ̀ ẹja máa ń tàǹsì o àmọ́ àpéyàn ọmọ wọ léèsì o sáàbùsẹ̀ tí ò ní ba ìrún jẹ́ wọ̀n kan sísàlẹ̀ o sì ní tí lọ bọ́ fi aṣọ sí kíni ẹ́ òkè sòkòtò dékún kọ̀bá kẹ́kẹ́ jẹ́ inú kọ gbajúmọ̀ tó fẹ́ gbajúmọ̀ èyí wọn ó sì jí o frí irun rẹ kò ní máa bọ́nù kúrò wa torí náà ni ẹnu ọba tí ọlọ́run ní are common mistakes in our solar ẹ̀dàkùn ẹ̀dà face ìran bí mo ti wí ọ̀sẹ̀ pàtàkì bàbá ti ẹ̀ mọ̀ jú pé ní aláàrẹ́bì ní bọ́bá dálìkì ya mọ̀ kí wọ́n tó yẹ iṣẹ́ rẹ̀ mí wò ìran wọn kọ̀ yẹ̀wò ó dìgbà tí ìran bá tí ẹ bá gba pásmà kí ń bí ìran tẹ́ ni wọ́n tó mọ̀ pọ̀ lọ ájì lẹ́ẹ̀mẹ̀wàá já àmọ́bọ̀ bá ti fẹ́lì ń bí ìrún wọn <laughs> àwọn ọ̀gá wa prọ́fù wọ́n lè kó yunifásitì o pé ọwọ́ pé a ni mo sì gbá ń bí elective yẹn o fẹ́lì kọ́kọ̀ọ̀sì nìrún lẹ́yìn bá ti fẹ́lì ẹ̀ wọn ní yẹ nǹkan ní wò èyí tó tún ṣe pàtàkì tó ti ẹ̀ tó dùnrún lọ òun ni àjọ́kányà kíyàn má jẹ́lẹ́bọ ọmọ mú nǹkan mí pọ̀ mọ́lọ́run kọ́dà bí ẹ bá mú ìrún náà ní wúlò àmọ́bìnrin ọ̀bá ti jẹ́ lẹ́bọ́ tó pé tàwídù rẹ̀ mọ́lọ́ndọ́kan rẹ̀ dúó àkọ́kọ́ tó yá mójútó òun nìrún o nínú gbogbo bàdà wa ọlọ́kọ́ mọ́sá sí rọrùn fún wa هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه الله أكبر كبير adúpẹ́ fún yín púpọ̀. àsìkò wa láti contributions àwọn ìmọ̀mù wa náà الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين مكيا بابا مي جوسيسو محمد àwọn náà wọ́n ní a máa wí ogun tá wí wọ́n tó wá ní bí a bá ń wí àwọn náà tó máa wá gbọ́ ní ẹ̀kọ́rẹ́jì wà púpọ̀ ọlọ́run ọ̀sán ilẹ̀ sàdádà ọlọ́run ní jẹ́ ma padà sí ìbéèrè tí ẹ béèrè lákọ̀ọ́kọ́ òun ni pé bẹ́yàn bá bá tí wọ́n ti ń kẹun lọ́wọ́ bí wọ́n ti wúyàn kí mọ́ tún rìpítì wọn kò burú bẹ́yàn bá se lọ́nà tí ò fi burú tẹ́rí tí ń fa ni pé ìrun rákàkọ̀ kan lórí ìrun tọ́ bá ti di pé máa mú gbéríkò ní òrùkú rákà yẹn bọ́ máa yà lọ́wọ́ tọ́rà bẹ́yàn bá bá ìmáàmù ní forí kalẹ̀ kò ní ka rákà yìí tó bọ́ wá sẹlẹ̀ pé èyàn dé ó ti wọnú mọ́sálásí bẹ́ẹ̀ ti wí ọba rí pé máa mú lọ òrùkún ní tí ó kù tó wọ́n fi dé ibi sáfú ojú a step or two lọ èyí hun kọba lè meet up kọba rákà ní o lè sáré sí kíni o lè sáré rùkú ó ti wọ̀ ọ̀nà níbi tó wà ọba ìpẹ́yìn wọn ni wọ́n ń se kọ̀ bọ́bá ti wá se bẹ́ẹ̀ tán kí ọwà bọ́ sí ọgbọ́dọ̀ dúó lẹ́yìn kí wọ́n máa kírùn kó wọ́n dádó yọ́wà àmọ́ o a step or two or maximum of three tẹ́rí tó bá ti wá dàbí ìgbà tíyàn rìn nínú mẹ́sálásí movement tó bá ti pọ̀ jù ìmọ̀ bá ìrún jẹ́ torí náà bẹ́yìn ti jẹ́nu ẹ̀kejì wọ́n ní qualities wo ni èyàn ní tí yóò fi dì mọ́ mù ní family rẹ̀ ah, eh, tẹ́rí qualities ìmọ́mù ọ̀yọ́ yàtọ̀ ìmọ́mù náà ni mọ́mù bí ẹ bá ti kájú mọ́mù lé ọyẹ̀kọ́ kájú ẹ̀ ní ìtànà àmọ́mù àgírí pẹ̀lú yín tí arára tó yẹ káwọn bàbá wa kí wọ́n bá mójú tó ni pé ọ̀pọ̀lọpọ̀ wá kájú ẹ̀ ń ta ìwọ́n ń fò gbójú jẹ ìmọ́mù fáwọn ìyàwó àtọmọ táwọn ọmọ tó ń gan bí àmọ́ yíó sàásìfin pé èmì ń bá lè lè especially asámú ní ọba dí gíní ní ọba dì mọ́mù èyí mọ́ rẹ̀ pẹ́ kẹ́ àdírẹ́sì ìmọ́mù tó bá kájú ẹ̀ ní ọgbọ̀dọ̀ sí gíní ọgbọ̀dẹ̀ kájú ẹ̀ ń qualified àti lé ta ara basic qualification náà ni ọmọ kùránì ká kò dó dáadáa wọ́n àgbó ipá àwọn ọmọ ẹwà ọmọ kéèkèé àwọn lọ́pọ̀túnítì pé láti kéèké làwọn tí ń ké ara fi bó ti yẹ kéyàn ó ké wọ́n láìfí kéyàn ó ti ọmọ anúyàn ọmọ àbúróyàn ọmọ ẹ̀gbọ́nyàn ó ti síwájú pé kákéhùn lẹ́yìn èyí lọ́dà ọlọ́run àdùn Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Uh, I want to ask this question in English because I could not uh, speak uh, Yoruba fluently. Or I heard what uh, the doctor was saying during the lecture. He asked questions whether there's one of us who raised up his or her hand that I was taught how to pray, that we took it for granted. Is it true or not? Or something occurred to me during one of the courses of our learning that we got to FQ that taught us a portion of how to perform ablution, how to take uh, purity, and how you will go into Salat, starting from Iqam and all other things. So if you had learned that from a book, that it was, is authorized to be taught to Muslims on how to perform Salat. Have you not been taught how to pray Salat? That's my question. Thank you. a fẹ́ this opportunity yìí pé látọ̀dọ̀ àwọn bàbá wa bóyá wọ́n rẹ̀ dọ́kítọ̀. sọ́rí ẹ̀dá kò ní táìmù tí wọ́n ń fún tí dọ́kítọ̀ ń fún wa lecture wọ́n sọ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n wọ́n wá ti alternative rẹ̀ sí pàápàá jùlọ wọ́n ní àwọn tí a bá wà ní hospital tí àsìkò òrùn dé ipe kí wọ́n gbé ìpẹ̀ láti yan láti ṣe tayamam wọ́n wá ń dákọ̀ pé kó fi ọwọ́ kan ìgànná àmọ́ tí kì í bá ṣe èyí tí wọ́n kùn lọ́dà èyí tí wọ́n èyí tí èmi ò sì lè rí ní Nàìjíríà yìí lónìí kọ́dà àwọn private eh, hospital tí nítorí ara quality tí wọ́n wà wò lánàá ní pé pé wọn ò ní kùn lọ́dà èyí tí wọ́n bá kùn lọ́dà ṣé ìmọ̀ye aláàárẹ̀ wọn ò lè kírun ni. أعوذ بالله من الرجيم بسم الله أين آمين ẹ̀rẹ̀ gbígbà tí wọ́n gbé microphone dé àwọn bàbá náwó sí mi pé kí n gbà á ọlọ́mọsá járe wọn pẹ́ àwọn pẹ̀lú wọn ní lẹ́sìn èdè tó ń bọ̀ náà pẹ̀lú láti máa jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run àjẹ́ kí gún lẹ́mí sí fún wa pẹ̀lú ògùn ọlọ́run hold up lọ ṣe mí díẹ̀ lọ jẹ́ kí n má tètè bá lẹ́kṣọ̀ àfa wa pẹ̀lú ìdajì ni mo bá ń bẹ̀ kò dùn mọ́ mi but bàbá ń fi hàn mí nígbà tí wọ́n ṣe lẹ́kṣọ̀ lọ pé ah make sure you reach púpọ̀ ló reach púpọ̀ bẹ́ẹ̀ ni sàbọ́lọ̀ ṣe ṣe wọ́n nù bọ́lọ̀ ṣe ṣe wọ́n nù ah ní ní bá gba microphone kí n pé kọ́lọ̀ ń kọ́ sẹ̀rẹ̀ fún àlùbáríkà wọn hmm, ọlọ́run bá sẹ̀rẹ̀ fún àlùbáríkà yín ọlọ́run bá sẹ̀rẹ̀ fún àlùbáríkà yín ọlọ́run bá sẹ̀rẹ̀ fún àlùbáríkà yín àwọn bá ní kọ́lọ̀ bá bùnú àlùbáríkà dé kọ́lọ̀ jẹ́ jù báyìí lọ kọ́lọ̀ jẹ́ jù báyìí lọ kó sì wá sojú ẹ̀mí wa báyìí náà tó yẹ pé ní a dúpẹ́ fọlọ́run lérí àlékún orí àlékún orí àlékún orí tí yóò ṣe fún yín associate professor ni wọ́n bá yìí ní ìsinsìnyí ẹ̀wò láìkọ̀ pẹ́ sísìn ẹ̀rí pé professor ti délẹ̀ professor ti délẹ̀ wọ́n kàn kájọ́ lásán ni ọjọ́ wọn ní pẹ́ tí è pé tí wọ́n fún wa ní professor lédè tẹ́lẹ̀ èbò wa náà barista tún ni wọ́n wọ́n á mọ̀ bóyá wọ́n wọ kóòtù wọ́n sì ń wọ jákẹ́ẹ̀tì mọ̀ mọ̀ ẹ̀sìn sokùn márùn-ún tí ì rí káàfà wa sokùn márùn-ún ó sì wọ jákẹ́ẹ̀tì àmọ́ wọ́n lọ law school lórí pé ni wọ́n qualify as a Nigerian legal practitioner lẹ́ẹ̀kan sí bàbá wà overwhelmed pẹ̀lú ọ̀nà tẹ gbà bá wa tírìtì issue yìí wọ́n wá tún ní kí n bá wọn dúpẹ́ fún jẹ̀mọ́ pé ìfarabalẹ̀ púpọ̀ ìfarabalẹ̀ yìí ń dùn máwọn púpọ̀ jù ó dùn máwọn dùn máwọn púpọ̀ jù pé dáadọ́ kálukú yín ọlọ́run jọ bàjẹ́ ìmọ̀ wá tẹ̀ ń wá ìfẹ́ ni ìfẹ́ tẹ ní sọ́lọ́run tẹ wá ti sọ́dọ̀ àwọn náà lè fi wá báyìí ọlọ́run dúpẹ́ fún gbogbo yín o ọlọ́run bá dúpẹ́ fún yín o ọ̀rẹ́ mi tí wọ́n ṣe chairman professor abdulkareem tí wọ́n tún jẹ́ ọ̀gá wa ní yunifásitì ẹgbẹ́sí láti ìjọ tó ti pẹ́ ọdún tó ti pẹ́ tí èsè bí ọgbọ̀n ọdún sísìn bọ́lọ̀ ṣe ṣe nù bó ṣe wà nù gẹ́gẹ́ bí tí àfa wa aláró máa wí ìgbà ọkọlù ohun ìgbà <laughs> ìgbà ìgbà ọkọlù professor abdulkareem ní wàá kàrí bó ṣe wà láti jẹ́ àti yọ̀ǹbẹ̀ ni àjọbẹ̀rẹ̀ ẹsẹ̀ ní ní 1981 ní college of education àdìgbà náà àjẹjọ wà dì sí ìgbà ọkọlù wọ́n wá kọlù èmi ọkọlù mi èmi ọmọ àmọ́ ìgbà ọkọlù àwọn adúgbẹ́ fọlọ́n púpọ̀ ọlọ́wọ́n bá dúgbẹ́ yín sá ọlọ́wọ́n bá fẹ́ràn yín yọba wà dó tì yín àfáwà Ibrahim sáà bẹ́ẹ̀ gbọ́kànnà ọ̀kan nù wa ní àjọṣètò yìí náà ni àmọ́ bàbá ní bá dúgbẹ́ fún yín yóò lọ́wọ́ bó dùpẹ́ fún yín o bẹ́ẹ̀ bá wo dìde tẹ́ tó máa lọ lóyún tẹ́ ti wá ní kébì yóò rọ̀ lọ́rùn wọn lẹ̀ ní dààmú ìmọ̀mọ̀ wa olókọ mi láti maraba tí wọ́n sọ tí bàbá ọ̀bá rán mi tí n bá sọ náà lẹ sọ̀hún pé ní ọlọ́run sá afáwọ̀ ráyè ni ọ̀nà pọ̀ ni wàlá ìró eléyìí ọ̀yẹ kí wọ́n bá wá síkò wọ́n bá síkò láti pé ní alábàáṣe ní tract lásán ni láti pin àti ní mind At human level ká sponsor rẹ̀ ká sponsor production rẹ̀ àní mind àní mind at all àní mind torí yóò sì wá ní àǹfààní púpọ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run bá dúró gbogbo yín o salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. alhamdulilah ìbéèrè tàwọn bàbá alákọ̀ọ́kọ́ wọ́n ní kí màmú ọ̀sálámà táwọn mi ò wá wọlé táwọn náà tún dìbè lẹ́yìn wọn kí wọ́n dìjà máa ẹlẹ́ẹ̀kejì eléyìn nínú ṣẹ̀rí àwọn amáàkì ní hukumu aljama'ati thaniya fil masjid alwahidi ìjẹ́jà máa lè pé méjì nínú masalasi kan ọ̀pọ̀nú àwọn àfáà ṣẹ̀ríà pàtàkì jùlọ alimamu maliki àtàwọn ọmọ akéwù rẹ̀ wọ́n kọ kí máa ọmọ pé méjì masalasi ìpè bàbá ti lá ní máa mọ̀ mọ́sálásí ọ̀dá tí a tún máa wá rí pé ìmọ̀mù ẹlẹ́ẹ̀kejì ní bí mọ̀mù tọ̀hún bá lọ ń bọ̀ ọ̀dá àwọn alfáà míì àwọn làwọn wá tẹ̀síwájú láti pé àti wá pé ká gbé blanket prohibition lè báyìí òun náà bá ṣẹ̀rí àmù àyàfi tọ́ bá nídìí wọ́n nírú ìdíwò òun lẹ́ni tó se pé kèé se pé àṣà rẹ̀ ni pé gbogbo ògbà ní ọmọ léjì yọ́ sọ rẹ̀ dínà ìbí táyàn àmọ́kílá fẹ́ deprive ẹ̀ ní opportunity sí bọ́bá rí èèyàn méjì mẹ́ta tí wọ́n dùn ti káwọn náà gé ní ládàá jàmá wọ́n ní kí lọ́fà wọ́n ní torí pé lójú ayá nàbì sọ́lọ̀lọ́wà àríwọ̀sẹ́lẹ́m ẹnìkan náà débẹ̀ tí ọ kábàmọ́ ah, ẹ̀ ti sálámọ́ torípé àwà làwọ̀ ọmọ sálámà sí nkankan mẹ́ni sí pé kéyàn dé mọ́sálásí kọba kan ti sálámà bí ìgbà tó fọ́sẹ̀ àwọn ni yá mú sí sálámà pàdá ìbí ìgbà tó fọ́sẹ̀ wọn ni ẹni ìbá nẹ́bì ti wá rí lójú ẹ̀ pé á ní ọdún púpọ̀ anẹ́bì fún rẹ̀ ló ní ẹ̀tọ́ ẹ̀yìn jẹmọ́ ta ni ó se sàárà fún ta ni ó se gíní ta ni ó se sàárà ta ní ọ̀yàn náà fílà tí ó tó pẹ̀lú rẹ̀ òun ó kí ọ̀ràn yàn tí ẹ̀ ìwọ́ ma wá dà níyàn pọ̀ yàn náà fílà òun ó wà ní ládáa jàmá torírò àwọn ẹ̀rí báyìí làwọn àfáàfinú nǹkan wá kọ completely náà kọ bá mú èyí tí ọ̀dá pẹ̀lú panupọ̀ àwọn àfáà ní pé kíyàn fẹ́ sọ́rọ̀ ẹ̀dí náà ìbí from the back door pé ẹ̀fẹ́ ẹlẹ́fẹ́ bá ti parí kí wọ́n tán <laughs> ìmọ̀ mú kejì ń bọ̀ gbogbo àfáà lọ́takò pẹ́kọ̀dá nínú ìsìlámù Eh, bó ti jẹ́ ni eh, eh, ìbéèrè ti ni bàbá iná so I think I'm also permitted to answer in English so thank you very much for your observation um, what you said is true is correct but that one is correct to the extent of our formal learning what I intended to draw our attention to is the fact that we don't normally create time to learn Salat practically. You may be in a class where you will be taught of the pillars of Salat, the, what do they call it again? The, the, the obligatory aspect of Salat, the recommended aspect of Salat and so on and so forth. But believe me, if you learn all this without practically being tutored by somebody that will observe you. It will be like someone that kept on learning driving, theoretically, without ever having an opportunity to sit behind, uh, to sit in a vehicle and drive practically to see whether he can drive or not. So there is a difference between learning something in theory and learning it in practice. And this practical aspect was demonstrated not by the Prophet alone, sallallahu alaihi wasallam, but even by the angel Jibril. So the instruction had been there. Allah had instructed the angel to tell the Prophet sallallahu alaihi wasallam that this is the wajibat of salah, this is the pillars of salah. But despite that, still he was still directed to come and teach the Prophet sallallahu alaihi wasallam how to pray practically. So this is the aspect that I think is missing in most of our societies today that we need to introduce. Thank you. Um, okay. Bàbá òdòdó lẹ́sọ́, ọ̀dọ̀ hospital tí wọ́n bá kùn lónìí àwọn èèyàn níbẹ̀ lọ́bẹ̀. <laughs> Ìgbà bọ́bá pé ọyọ hospital gidi ni, <laughs> wọ́n ní kùn ní <laughs> àwọn ìmọ́mù ní dùn ọ̀jẹ̀ níjẹ wọ́n gbádùn. Nígbàtí ẹ bá tún kó dùn láti hospital so observation yìí correct bàbá àmọ́ ìwọ̀n lè yí ṣẹ̀rí àpadà sẹ́rí tọ́lọ̀ ní káfí se táyà mọ́mọ̀ sọ́nà alkùránì pátàyà mọ̀mú sọ̀ídá tí ń jẹ́ sọ̀ídù ní tọ́ wà ní sọ́fẹ́sì ilẹ̀ bí yẹ̀pẹ̀ bí nkankan ló jẹ́ kọ́dà àwọn alfa kan ni wọ́n sọ pé ties ó wà closer to tó se mamu do mọ́mù dògiri tí wọ́n kùn lọ́dà lọ torí a lè rí kó se pé ní tí wọ́n extract láti ilẹ̀ náà ni wọ́n sì preserve lára kíni lára ties but under no circumstance ibi wọ́n bá ti gbọ́dàlé àbí wọ́n gbẹ́ fún lé ó ti kú ní kíni sọ àìdá èyí hun tàá se ni pé kọ́dà bó sòkúta kan lába wá tí ó fi sẹ́gbẹ̀ẹ́ pásìkò òun bá ti tó ọfọwọlé ẹ̀ yóò rọrùn bẹ́ ọlọ́hùn tààlà ààrẹ àsìkò sàárì báyìí well in ní fẹ́ sọ mọ́ọ̀tí ń pa ilé yìí torí ó nìdí kíyàn ó ní ìmọ̀ ń pa àgbò ní àlùfájàrí yọ kó dẹ̀ èyàn lè kéwú kọ mọ́mọ̀ èyàn sì lè mọ́jọ ń kéwú kó nímọ̀ rẹ̀ pígbà ìwò ní àlùfájàrí yọ èmi personally èmi náà ma fọ́lò in tí wọ́n máa gbé sórí phone all over the world wọ́n pe program kan ní muslim pro nínú àwọn ìtí ọgbà kan wà accurate then locally a níkan ní kaduna tí wọ́n pè ní the timing chapter àwọn eléyìí ti gbìyànjú táwò lè gbìyànjú rẹ̀ pẹ̀lú pé lọ́sàn lóru wọ́n ti observe gbò ní alfajari yọ èyí wọn ò ní ìdíkéyàn ókéwú tọ́lọ̀ bá bùn ní màrú nǹkan ta bá jẹ́rẹ́ ní ta lè trust eh? muslim pro sọ pé lónìí ní lọrin aago márùn-ún ọkọ̀já àṣẹ́jú mẹ́jọ òun làlùfájà that is muslim pro ìsínú mi tí observe ẹsẹ̀ mẹ́fónílà àkọ́kọ́ ààwẹ̀ Eh, but ìsínú àsìkò magribi náà ni kò sí magribi aago méje lọ́wọ́ tàwà yìí gbogbo ẹ̀bí 4-7 ni but ẹ̀dàkùn bọ́yá iman lè fi kúnnù sẹ́tàn bàbá wọ́ bà wá sí náà iman as a body ẹ lè fi yíhun sàánú wa púpọ̀ a month to ramadan kẹ́ẹ̀kà kún project iman ipe ẹ consult widely irú àwọn time chapter kaduna yìí irú muslim pro ẹwà ẹwò gbogbo ẹ ẹwà come up with èyí tí ó wà most authentic and most accurate ẹ sì tẹ́ fún wa ní péjì ẹyọ̀kan ẹlákùn ẹjá fi sọ́kàn bẹ́ ọlọ́run fún imá ní ṣe هذا والله أعلم وصلى الله على نبينا